يكون مصنف رحمه الله تعالى في الحديث الخامس والسبعين والمئتين وعن حذيفة رضي الله عنه قال صليت مع النبي صلى الله عليه وآله وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يأمل ولا آية عذاب إلا تعود منها أخرجه الخمسة وحسنه الترمذي وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا وإني نهيت أن أقرأ القرآن رافعا أو ساجدا فأما الركوع عظم فيه الرب وأما السجود فاجتهدوا في الدعاء قمنا أن يستجاب لكم رواه مسلم وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي وعدتي أنا àwọn àdájọ́ àti àwọn àṣẹ eléyìí tí Ànábì wa sallallahu alaihi wa sallam fún àwọn àṣẹ lórí wọn. حديث علاقة هو لا تبع حذيفة ابن اليمان صاحب سر النبي صلى الله عليه وسلم هني صليت مع النبي صلى الله عليه وآله وسلم ونمكنه وبقى نبو محمد صلى الله عليه وآله وسلم ما مرت به آية رحمة إلا وقف عندها يسأل أتوابر اسمك لوري نوي وكاكيو دوري آية سنصوني كاكي آية تكون نتي آية kó sọ̀rọ̀ tó bá ti káàkiri ó débi tọ́lọ̀ tó sọ̀rọ̀ nípa àkẹ́ alábì ó dúró ń bẹ̀ yọ sọ̀rọ̀ yọ sọ̀rọ̀ kẹ́ wọlé ayé tó àdáàbẹ̀ kò sí kò sí káàkiri ó ibi ayé àtọ́nà ti sọ̀rọ̀ nípa àyà ilẹ̀ tí a wọ̀ dẹ̀mí ha àyàfi kọ́ wá ìpàdé ọlọ́run ọba níbi ìyá. أخرجه الخمسة أو مرة من وجه láti ṣe ní àwọn márùn ara ni ashabu sunan al-arba'a zaid al-imam ahmad ahmad abu dawud an-nasa'i at-tirmidhi àti ibn majah wọn làwọn márùn وحسنه الترمذي إمام الترمذي سفيان تبع حسن حديثي ó ń ṣàlàyé fún wa nípa nǹkan kan nínú dára ìṣòro àìsàn máa ń ṣe lórí ẹ̀. eléyìí tí kò jẹ́ nǹkan tí a sábà máa rí lórí ẹ̀. ṣùgbọ́n tó ti pé síbẹ̀síbẹ̀ títí rẹ̀ kò bàrún jẹ́ tó lẹ́nu pé ní ẹ̀rọ ká tó lórí ọ̀rọ̀ débi tí ọ̀rọ̀ sọ nípa àtẹ tó o sì máa wà lóhùn tó lẹ́sọ̀ sí kẹ̀ kí ẹ̀ sọ̀rọ̀ kẹ̀. ní ẹ̀rọ ti ká tí ó débi ìyá tọ́lọ́ ọba yóò fi jẹ àwọn ẹni tó lẹ́tọ̀ọ́ síyà nínú àwọn ẹrú rẹ̀ ní ọ̀sẹ̀ àti ọlọ́run ó kàn bí ìyá yìí eléyìí ọjọ́ bẹ́ẹ̀ nítorí pé àsìkò gbàtà ń kí wọn yẹn ńṣe là ń ṣe mùnàjà tó rọp à ń bọ́lọ̀ wọn bá ní gbólóhùn jẹ́jẹ́ àsìkò tí ẹ̀ sì ń bọ́lọ̀ wọn bá ní gbólóhùn jẹ́jẹ́ yìí iná ẹ̀ làsìkò tí ẹ̀ súnmọ́ lọ́wọ́ bá wa ẹlẹ́dàá wa yàtọ̀ sí pé nígbà tá à ń kírun gan alápapọ̀ asúmọ́ náà ọba ní súnmọ́ pẹ́kípẹ́kí jù tún á súnmọ́ ọjà bẹ́ẹ̀ nígbà tá a bá forí kalẹ̀. ìṣẹ̀lẹ̀ ìlú fà á ló fi jẹ́ pé àsìkò tó wà lórí irun yẹn àsìkò tó ń ṣe márùn lọ tó ti sálámà yẹn tó ń gan gan gan gan lásìkò tó tọ́ kó fi àwọn àdúrà rẹ̀ sí i àsìkò tó tọ́ kó o fi ìbẹ́ lọ́wọ́ bá sí rẹ̀ nígbà tó o ti ìsìlámà kó o wà nípò wípé ọ̀ ń bá ọlọ́run ọba ẹlẹ́dàá rẹ ní gbólóhùn jẹ́jẹ́ eléyà sún ẹ mọ́ ipò fádùn ààrẹ kọjá gbígbà yàtọ̀ sí kó fẹ́ gbé ọ̀dàdùn ààrẹ dúró dìgbà tó bá tó sára kọ́rọ́ tọrọ gbogbo tó máa ń jẹ lóore nígbà tó náà sọ̀rọ̀ rẹ̀ tó máa dájú ọlọ́run níbi gbogbo aburú nígbà tí ọlọ́run bá bá ń sọ̀rọ̀ aburú ilé ìjọ kan nínú sí àlẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àbárí wa ẹ̀jẹ̀ sẹ́lẹ̀ ṣùgbọ́n ṣùlẹ́gbà ìnàgẹ̀mẹ́ رضي الله عنه صلى الله عليه وسلم وقال إخوان nípa ohun tó ń rí tó tẹ̀lé tó ń sì mà nípa rẹ̀ ní àwọn ìdájọ́ àwọn ìdíje. Nígbà náà ti ń lọ sáà tẹ̀lé ń sọ̀rọ̀ kẹ́ ìwà sọ̀rọ̀ kẹ́ yẹn náà fún àbájáde tó lọ́wọ́ sọ̀rọ̀ ibi ìyàmọ̀lá àwáyé ìlàtà òṣùmọ̀. Orí ẹ̀ báwo ló ti ṣe wá fẹ́ ronú? Nígbà tó ń ké, nígbà tó ń máa ṣe gan. Nítorí pé àti ronú nípa àtúmọ̀ tí mò ń ké, òun òun tó jẹ́ kankan tó jẹ́ pé ń tọ́ mímọ̀ àkí lẹ́yìn. Ọ̀wé kà wọ́n á kó ronú pàtó máa Kí ló fẹ́ ronú pàtó? eléyìí túbọ̀ tí wàá gbọ́dọ̀ máa kúrò àdúrà kí fúra rẹ̀. mo ti wá mọ̀ ẹ́ kò lè rọrùn fún mi láti ronú nípa àtúmọ̀ tí mò ń ké dípò pé wàá ṣàdúrà mi tó tẹ́kẹ́ ṣàdúrà ìwọ̀n àtàdé níbi tó tẹ́kẹ́ wọ́n àtàdé nígbà tí mò àtúmọ̀ tí mò ń ké. ìmọ̀ àtúmọ̀ tí mò ń ké tòbọ̀ ló fẹ́ tàbí wọ́n ló fẹ́ tàdúrà eléyìí túmọ̀ sí pé èyí tẹ́sí ń bẹ níwájú mi ní ọ̀pọ̀ ọ̀gá ọ̀pọ̀ tá ẹ̀kọ́ bàbá tó rẹ̀ jẹ́ ọ̀pọ̀ gbọ́dọ̀ fún láàmú bá níbi rẹ́gbì ọ̀pọ̀ tá ẹ̀kọ́ gbọ́dọ̀ fún láàmú bá níbi ram ẹgbẹ́ àwọn lo àwọn wákàtí tí ò níye lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù lórí ọ̀rọ̀ tẹ́tẹ́ lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àríyànjiyàn tí ò wúlò ẹ̀yìn ló ti mú àti ẹ̀ jáde gbogbo eléyìí èmi gbọ́dọ̀ tẹni tí ń sọ àkókò rẹ̀ lọ́sùn lòlò tó máa kúrò láti kéka nígbà tó tó máa ké tó àwọn tó máa tó ké lọ́sẹ̀ máa tó máa tó kó òun tó ẹ̀rọ nípa ẹ̀. àkókò àpẹẹrẹ àti ìdàkọ́rù náà kúrò náà sàmì àyà kúló bí akọ̀tọ̀ àlọ́ à wọn ò ronú ni wọn ò làákà ẹ̀ sí àkùrọ̀ náà àbíkọ́ mọ́ على قلوب كثير من الناس أقبال مانعة من تدبرهم فيما يقرؤون إن كانوا يقرؤون القرآن أكاد قلوب يقولوا القرآن شدنا نقول الرمو nípa sáńkì náà fún àti báyìí pé wọ́n ń kí gan ẹ mọ̀ وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا ìgbé òjíṣẹ́ sọ pé èrè olúwa mi o lọ́jọ́jọ́ àwọn èèyàn mi o wọ́n ti sọ àkùránì di náà ní àlódì o wọ́n sọ lápàdé láti wọ ìdíje rẹ̀ lẹ́yìn dàánú òwe rí yẹn wọ́n sọ pé torí di eléyìí eléyìí wọ́n túmọ̀ sí pé o ò ní sẹ́ni tí ọ̀bẹ lọ níbi tó ti ẹ̀kọ́ ọ̀bẹ lọ lórí ọ̀run o ò sì lè tó ṣe é pé yọ̀ọ̀ wá sáà ibi tó ti ẹ̀kọ́ wá sáde lórí ẹ̀rọ lókun ìgbà tó bá ti kọ́ ọ̀mà àtúrà ní dájú ọmọ àti ọ̀rọ̀ tó máa rẹ̀ ọ̀gá ẹ̀rọ ló bá ti kí eléyìí àfihàn wa ibi ìtẹ́sí bẹ́ẹ̀ wà ló wá pọ̀ àìkú wa lákàtí nípa tó yẹ ká lákàtí fún náà ló bá a lò ìmọ̀ ọmọ àti ọkùnrin bàbá rẹ̀ lábá gbàtó náà tí ọmọ etí ọyẹ yàtọ̀ sí ti ọyẹ ọ̀sẹ̀ ayọ̀ náà àwọn ọ̀sẹ̀ ààrẹ yẹn ẹ̀yin èèyàn ó wọ́n ti bẹ̀rẹ̀ àná. Tíwájú ìwòwá ló máa bá wọn sọ bí ẹ̀yin èèyàn lọ́dọ̀ pẹ̀lú àná. Ṣùgbọ́n tó bá sọ pé ẹ̀yin èèyàn ṣẹlẹ̀ pé wọ́n tẹ̀ sí pé kí ni wọ́n fẹ́ sọ lẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n gbàdúrà jẹ́ pé àwọn kọ̀ọ̀kan ogun kútu àrẹ fún àdúrà náà ni kọ̀ọ̀tẹ̀ẹ̀tì wá wọ́n jẹ pẹ̀lẹ́ mọ́ gbólóǹkà bóyá ìdíjẹ́nà sí máa di àti máa di gbàdúrà kan làwájú. Ọ̀yọ̀ náà! Ọ̀yọ̀ náà! Ọ̀yọ̀ náà! أخفاني ثاني الناس Allah. Mukjizat. Berapa besar Allah. Berisalah fikir. nínú òṣòlù lọ́tù ẹsọ pé àgbèrè dàrú ẹ̀ fíìmù ìwà jẹ́nẹ̀rà ìwọ́n máa ń wà mọ́tòlá wọ́n máa absolute àmọ́ kì í wà jẹ́nẹ̀rà ó túmọ̀ sí pé sọ láìtó ó lè jẹ́ sọ̀dá tó fẹ́rí bọ́ ó sì lè jẹ́ sọ̀dá tó nàfẹ́lá. sọ eléyìí sí pé. ọ̀rọ̀ tí ìfúnṣẹ́fà ń bá wa sọ ó lè kírun tó kíkẹ́ lọ́wọ́ àdébísọ̀ ńlá ti lọ ìran ara yẹn ni ó sì lè jẹ́ ìran láti là. ẹni bá sọ pé lò kò lè jẹ́ kẹta ti ìran ara yẹn lọ torúkọ sọ pé sọ̀rọ̀ pé èyí ti máa gbé ọ̀sọ̀rọ̀ wá tulẹ̀ sí tọ́kọ̀tọ̀ ìjẹ̀mẹ́ àjòkí á iye ọ̀sọ̀rọ̀ wá tó lọ́kọ̀. láwọn àtúntà àwọn ni àwọn ọmọ ọ̀nà yẹn torí rẹ̀ صلوات النوافل وانكي جمعنا به أمام به صلاة التراويح وانكي جمعنا به قيام الليل وانكي جمعنا به أيمي أواديك هو كاتب على مصابي كاتب على مصابي لون رفاه أبي يوا ولوفاه فأبي الفقر إليه تمسيكي حديثي wọ́n tọ́ka sí pé yẹn lè jẹ́ fẹ̀rí mọ́ ó sì lè jẹ́ nàfìlà. والأصل عدم التفريق وفي الفتاري التي يطلع نافلة في فريضة إلا بالدليل فبذلك فهو قد يكون له طاقة في إليه ولذلك النافلة يعتبر فريضة لو إليه فريضة يعتبر نافلة لا يستطيع الأصل عدم التفريق ṣùgbọ́n ètò wá nínú àdéhùn lẹ́gbẹ̀ẹ́ yìí ó wá nínú àwọn ìgbà wá mi wípé àwọn àrùn yẹn ìyá kulẹ̀ ó tún wá nínú àwọn ìlú ayà mi ìṣúná àbílẹ́yìnlá láti lọ bàbá rẹ̀ òfin àwọn akpé ìrún tó ń kí lóru náà ìṣe ìrún tó ń lọ àwọn àṣà nínú àdéhùn tiẹ̀ náà ó fi ń pè láti sùn láti sọ ìrún òru ní àpìlà tó gbogbo eléyẹn sábà pa gbogbo ẹ̀kọ́ àmọ́ sọ pé ànúmọ̀kọ́ yẹ ọmọlú alóòkè yẹ nígbà tí àwọn ẹ̀dí tẹ̀sí wa táwọn là títí ìrún náà fi là ẹ̀rọ tá a fi lóru ọ̀sẹ̀ tí ìtọ́ wa yọ̀ là nípa ọ̀rọ̀ yìí kan náà pàtó wọn àti tẹ̀lé rahma ọ̀sọ̀rọ̀ rahma ó tẹ̀lé àdá ọwọ́ ta tẹ̀lé àdá àdá ẹ̀kẹ́ àdé ọ̀sọ́ pé ìrún òru ni àdé ìtìjú ìrún náà fi là àdé gbogbo ẹ̀ lọ ètò pè ní náfìlà ètò pẹ̀lú ọ̀rọ̀ àdébíwò rẹ̀ kò fi àtúbà rẹ̀ àdébíwò ṣe bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ àdébíwò tó ti ṣe bẹ́ẹ̀ ní kíni àwọn ọ̀rọ̀ náà. Ìyẹn ti mà wípé ìgbà tí ẹ̀ máa jọ tí ẹ̀ wá jọ̀rọ̀ débi kan tí ẹ̀ wá ń ṣàdúrà èyí náà máa ń gbé ilé ìwọ̀n kó lásìlẹ̀ nípa sílẹ̀ nípa sáà sáà sáà wá. lẹ́yìn wọn kò kí nǹkan tuntun ti wọ náà àti ilé nípa àtẹ̀sí àádà yóò fún wọn kí nǹkan tuntun ti wọ náà ṣe lẹ́yìn ó lè tọ́ nínú nàìjíríà yàtọ̀ sí ọ̀ràn yẹn ilé ẹjọ́ ló fi nàìjíríà sí ọ̀ràn yẹn tó ti sọ̀rọ̀ ìbọn tó ti ti kọ́kọ́ nínú nàìjíríà sí ọ̀tọ̀ nínú ọ̀ràn yẹn wọn á fi làtúwà lórí ilé yẹn wọn á fi lọ́wọ́ àgbọ̀dọ̀ òṣèlú nàìjíríà tó ti ṣe nínú ọ̀ràn yẹn. sábà rẹ̀ nìkan tó bá ti nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ tó bá rọ̀ ẹ̀jẹ̀ kó bá rọ̀ ẹ̀jẹ̀ kò sí ní tètè dúdú sá lápọ̀lọ̀ sẹ́lá ọ̀rọ̀ ara rẹ̀ nítorí ìwáyà kẹsẹ̀ ká tí ó fi yàtọ̀ láàrin náà fílà sí ẹ̀yìn á lọ ìtọ́jú onígbàgbọ́gbà bá fẹ́ sàdúrà láyé ìfẹ́ tàbí tọrọ ìfẹ́ láti. نفيا ومتى لنرى النوافل الليلية ونافلة ثلاث كيلو صور نقرأ البيت سبعين كمان لا تقرا ما يدوم بها ما يمكن سورة البقرة ذلك أنا لا يمكن سورة البقرة في هذا العمر دور سبعين كمان فيها لا تهوى وترى ثاني سبعين كمان فيها وترى ثلاث لكن سورة ما يتدارى بالكيري وفي سورة البقرة وفي سورة آل عمران أكبر مؤمن وقوي وجمة الصلاة صلوات النوافل النبي صلى الله عليه وسلم في الصلاة kí ẹ bá fẹ́ ṣe wá àdúrà ní kéyàmù lẹ̀. Ìyá káyà níbi tó náà ti sọ̀rọ̀ kẹ́, ìyá fẹ́ sọ̀rọ̀ kẹ́. Ìyá sọ̀rọ̀. ìgbẹ́lẹ̀ lába èyí ìgbàgbà ọ̀rọ̀ ممن برحمتك اللهم ارحمني مع من ترحم من عبادك اللهم اجعلني منهم قلت ما بارك الله فيك تبقى تنزل أبا تزيد روايات اللهم إني أعوذ بك من عذابك اللهم لا تزوج بشرتي بالنار Allah Taala memberi saya. Pokoknya, eh, apa ini? Saya tak pernah paham. Jauh juga jauh. abẹ́rẹ́ kàmíà gbogbo àwọn àdìkọ́ àdìkọ́ láti láti ka ẹ̀rọ ọ̀dọ̀ òsì pàtó àti oṣù ẹ̀yà àti tó bá ní kí wọ́n dà bẹ́ẹ̀ máa tọ́ kó o ti sọ̀rọ̀ kó o ti máa tọ́ ọ̀dọ̀ ọ̀gá sọ̀rọ̀ ọ̀gá ọ̀gá máa kà á yẹ kọ́lọ̀ wọ́n ti ọlọ́dọ̀ pé adáàbẹ̀ ṣàhìn mọ́tìmẹ̀ ṣàhìn kò kọ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá وأتوجنا ربنا أتنا في الدنيا حسنة وفي القبور ونعرف كم tó eléyìí túmọ̀ sí wípé gbogbo ọtí bá ti débi síkẹ̀ nígbà tí sọ̀rọ̀ kẹ́ ọ̀tọ̀ omi náà ti sọ̀rọ̀ ẹ̀yà ọ̀tọ̀ sọ̀rọ̀ pọ̀tẹ́ eléyìí tó tẹ̀wọ̀n sí nígbà tó ti nù àwọn ọ̀pọ̀lá tó ọ̀nà wa. Àrẹ́bí wa sọ̀rọ̀ náà kọ́lá ni wọ́n kọ́ wa ìdílọ́gbà àtẹ̀sánwó rẹ̀ àlẹ́bí yìí báyìí wọ́n là kókò tí wà ní ẹ̀sán àlẹ́bí yìí báyìí wọ́n ti forí ìlú tí wọ́n bẹ̀ ọ̀sùn fún fẹ́yìntì nínú àwọn ọ̀sùn òfin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn àlẹ́bí ọlọ́wọ́ lọ́ sọ wọn níbi àtìsí àwọn ẹ̀sẹ̀ ńláńlá àwọn kéékèèké wọn náà ti tàkórí ìbẹ̀rẹ̀ ìbẹ́sẹ̀ ẹ ọ sọ̀rọ̀ kẹ tó lọ ọ sọ̀rọ̀ yà nítorí sáàbì ọlọ ẹ lọ pẹpẹ ọlá lọ àbẹ tí gbogbo gbogbo tó ti wù bọlọ ọdún ti kẹ fún ọ tó ọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ lórí pẹ̀lú jẹ kí n tọ́lọ̀ ti fún ọ ìwádìí pé ọmọ tó ti tẹ̀ tó ti dára sí i náà. wọ́n ti fi rẹ́pù rẹ̀ pọ̀ ní wọn náà kí ni tó ta kù. àwọn òbí rẹ̀ ilé ìlànà mi fẹ́ fà yọ nínú ọ̀pọ̀lọpọ̀ àdé ẹwà tí mi mọ̀hánì ti dẹ́gbẹ̀ tó tó ọdún kan tàbí ìṣòro bá àgbà ṣe. على حماية قال يا معاذ تدري ما حق الله على العباد وما حق العباد على الله الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشرك به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا قال فلا أبشر الناس قال لا تبشرهم فيستكبر لكن يوم kí ni wọ ọlọ́ọ̀ lórí àwọn èèyàn ìjọ ti máa kí ni ẹ̀tọ́ àwọn èèyàn lórí ọlọ́ọ̀ ẹ̀rọ àtàlẹ́bẹ̀rẹ̀ lọ́mọ ó ní ìwọ ọlọ́ọ̀ lórí àwọn èèyàn orúkọ ọ̀rọ̀ àti ọlọ́rọ̀ wa ló nìkan wọ́n ti má tètè kàn án fún orúkọ pẹ̀lú ẹ̀ ẹ̀tọ́ àwọn èèyàn lórí ọjọ́ tó lọ mọ ara mà sí ẹ̀tọ́ lórí ara rẹ̀ fún wa láàbà lẹ́rú gbàgbé màtìkí àti ìlú àbẹ̀ láì láì pọ̀ lórí kíláàsì wọ́n lọ látàrí àánú rẹ̀ ló fi ti ẹ̀tọ́ yẹn fún wa ẹni gbogbo wọn ti fìyà jẹ ẹni tí kì í bá fi kàkà tó owó pẹ̀lú ẹ̀ nínú ìjọ. nǹkan lábẹ́lẹ́ tí o bá lọ́kọ̀ fún náà kí èsì ìṣòro fún pẹ̀lú rẹ̀ fún ìjọ tó máa fi ọkọ oríire ní tó lọ fún tó kù tó ọ̀sẹ̀ fún olùwà jẹ́nà. ẹ sì máa tún gbogbo báyìí bẹ́ẹ̀ ni wọ́n á rí ọlọ́ọ̀nì kan wọ́n sì pé ìṣẹ̀mọ́ tó lọ́wọ́ bá nínú ìjọ sì ó ní ẹ̀ yóò àjẹ fún wọn rò bí wípé gbogbo yóò dọ̀ máa jẹ́nà. àdàbí ni rárá wọ́n fún wọn rò rẹ yẹn ti dá àpò ìṣẹ̀mọ́ tó fún ọmọ tààrà bẹ́ẹ̀ dẹni tó fẹ̀yìn. wọ́n ti ń gbìyànjú ní ti nínú ẹ̀sìn wọ́n bá tọ̀rọ̀ alẹ́ gbà lókè ló gbẹ́dọ̀ àlẹ́ ti kú lọ́mọ báyìí. láti kọ́nà ti yára sí ìgbé ńgbà tá a bá kú sí àtẹ̀bọ̀ sí àwọn ìjẹ̀dá. ó sára ti fẹ́ fà yọ ara rẹ̀ pé ìgbà tí ìyẹn bá ti tọ́lọ̀ bá torí fún yẹn ìgbà tọ́lọ̀ bá torí fún yẹn ó yẹ kí orin tọ́lọ̀ ti fún ọ yẹn ó jẹ́ sábàbí tó tó fi múra tẹ́sí sí ni ó má ti jẹ́ sábàbí tó fi tẹ̀. àwọn ẹ̀kọ́ tí àìsàn sọ bábà tó bá máa ti di dèdè kí ọ̀run lọ́rù gbogbo ẹ̀sẹ̀ ń gélé ma. wàhálà tẹ̀sí ti pọ̀ jù bàbá tó ta pólítì gbogbo tó ti síwájú àti tó kẹ́yìn pé nínú àwọn àti kéékèèké alábìrin náà lọ sọ òwúrẹ́ ńlá tọ́lọ̀ sí abala ọkùnrin àti ẹ̀ṣọ́ fúra tí ọ̀ ìdúpẹ́ fún náà ní gbogbo òun tí mò ń dìde kí lóru síbẹ̀ làwa rí ọ̀pọ̀lọpọ̀ nígbà wọn ti sóore fún yọkọ̀ sọ alẹ̀ ẹlòmíì bẹ́ẹ̀ náà lójú wọn lọ́dún kọ́ ọ̀pá ní dìgírì sọ̀rọ̀ pé jọ́tọ̀ parí àìmọ́lé ló fún ẹsẹ̀ tí ọ̀sẹ̀ yìí láyé lọ́sẹ̀ lọ láti rí jọ́ọ̀yì fẹ̀rẹ̀ kí ló tún mọ̀ ẹ̀ ọkàn ajẹkẹlẹ yẹn ó ti bọ́ sínú àwọn àlẹbí lọfẹsẹrù ní àbẹsẹmọ ìkọfà ìdẹrẹ ọlọsọlọ ti fún wa wọn wá sọ de tí wọn tara rẹ ta ìgbàgbọ́ sọlọ. èèyàn mélòó lọ àlàyé ní ìtọ́lọ̀ tó rí fún un tó wá tara orí yẹn tí kò fẹ́ tí náà fi wọn láwọn kiri kan. torí pé nínú ìsàn àlàyé tó hàn ọ̀pọ̀ tọ́mọ yẹn máa ti rí fún ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò fi mókè. ẹ̀yin ló tún ọkọ àti ìṣe lágbájá lágbájá tó ti gbókù kókù kókù tọ́pà kókù kò lè jẹ́ ọgbọ́rọ̀ sí ma. sùhánàlá èèyàn díẹ̀ nínú àwọn èèyàn ẹni tó máa ń fún tó tún máa ti torí ẹ̀wọ́n náà wà dúdú àdúgbò tó wọn náà wo mọ́sálásí kọ́ ọmọ owó èèyàn mélòó nínú àwọn ẹni tí wọ́n ń kí wọn kọ́lọ̀ lẹ́yìn tó lówó dáadáa ládùúgbò. Àkókò tó lówó kan ó ti rí àwọn àyọ̀ náà lọ́gọ́ta. Àwọn olówó ti wá. Èmi wà tó kí làwọn tó wá bẹ́ẹ̀ ni ọmọ ẹ̀sìn ẹ sì máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ nínú wa nítorí wọ́n bá wà á máa fara kára pẹ̀lú ẹni tó jẹ́ ibi òun lọ dáná wọ́n lọ kọ́ wọn láti gbà fún àgbàrá àti wọn fa ọ̀pọ̀ tó bá jáde yàrá ìkọ̀ tó bá tí ó dẹ́kun sáwọlé èyí ń gbẹ ẹgbẹ́ mi ní sọ̀kalẹ̀ wá sí ọ̀pẹ̀ tí ẹ̀ ìgbà tí mo fi ra ọ́ kíláàsì fún wáyé wá lẹ́ẹ̀kan àti àwọn ọmọ ìbọn ti bẹ́ẹ̀ wà á lé nìyí ìyàwó wa lè ẹ wá sí òun ní wá sí òun. àbí ẹ̀yin ò sì gbọ́ bẹ́ẹ̀ ẹ̀yẹ ẹ wà ìyá kíkì lọ wá bẹ́ẹ̀ sọ ọ̀kan àbò ìyá pé tí ń wò nù wọ́n náà ti mọ̀ bó ti bá àpọ̀. Àbáwọ̀ ẹ̀rọ olóòtú gbọ́ ó lọ sí fún ọ̀gbìn ìjọba wọ́n máa pọ̀ ní ìtẹríba kọlọ. واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين ẹtí òbá ní tẹríba ọkàn kò lè rọrùn kó kí ọ kò lè rọrùn kó ti sùn torí ẹ ti jẹ pé kọlọ bá wá sórí fún ẹ tí wọn kò tó pọ̀ níjọ tó kọlọ àmì pé má ní tẹtẹ lóòmì ọ̀rọ̀ ti gbà tó fi ọ̀ ẹ̀ àwọn ń lọ àti ọ̀dọ́ mi ìgbà náà ni ó fi ọ̀ ìyá wọn gbà pẹ̀lú ìgbà ẹ̀wọ̀ owó kan hundred thousand wọn gbà ẹ̀rọ wọn gbà wọn kàn sílẹ̀ ó ti gbé gbogbo ètò òun ti lú kí ló wí gbogbo ètò kan wọn mọ̀ torí ẹ̀ àti rí àwọn tó wá mú láti nítorí àwọn ọ̀wá mú wọn á di wọn títí nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀.

ibi táwọn ọ̀daràn míì tó yẹ pé ọ̀ràn ọ̀ràn fún un báyà wọn àti bí ẹni tó mọ̀ mi bá ti rí mọ́tò. tòtòrí di eléyìí báyìí eléyìí tó kà sí fún wa lẹ́yìn wa ló wà ló wà tó ti di ìwọ ní wíwà lẹ́yìn àti mo fún èèyàn pátá tó ti tó ní àwọn amẹ́bẹ̀ lọ sáré òun náà wá sí lẹ́yìn tí ń sàdó àbáyé tó sáàdì ọlọ́run ilé ọlọ́run fi ẹgbẹ́ wọn ti tu àgbà ẹgbẹ́ wọn ti wà lọ. lónìí ibi tí ilẹ̀ máa dé ti tó tuntun dé kí máa ń lo àdúrà yìí wò ẹ̀sìn ní rẹ̀ kẹ́kẹ́ sórí kéè láti gbà sílẹ̀ sí máa gbogbo orí tẹ̀ sọ̀rọ̀ nínú rẹ̀ lẹ́ni sọ̀rọ̀ ọ̀rọ̀ nínú rẹ̀ lẹ́ni sáà ti yá sí ìtẹ̀sí sọ̀rọ̀ owó. إذا تركي تركي أوه الله أي أحد تركي نعم أبدا هي كوي كلامنا أقول أمي إلى أسبوع طبعا دوانا أقول أمي إلى أسبوع دوانا إن من الله رفع على ثم شكر بلا أسنا في الدنيا حتى وفي الآخرة حتى وفي العالم gbogbo orí ló sọ̀rọ̀ gbogbo àbúrò ló tó wá sàdí bẹ̀ ìyẹn mélòó ni wà ló bá bàrà rẹ̀ bẹ́. ọ̀la wọn kiri wọn kiri mẹsàkó ìgbà jẹ́ pé gbogbo sára wọn ni wọn sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ láti bá wọn ti sọ̀rọ̀. náà wọn sọ̀rọ̀ ìyá yẹn wọn sọ̀rọ̀ àbọ̀ wọn sọ̀rọ̀ láti níbi àbúrò sílẹ̀ láti wọn wọ̀ ìyẹn wọn ti ti bá wọn mọ́tò. ẹ̀kọ́ la fi kú lọ́pàá abẹ́ sí lọ́dọ̀ ga ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí lóṣèlú wọ́n tó á rí ọ ẹ̀ ẹ̀ lọ́dọ̀ láti gbàdúrà. Àpàlẹ́lá làdúrà lọ máa pàdé àdúrà lókè. Èmi tó lọ sí mọ́tò lè ti àti wọ́n ti tàdúrà ọmọ ọba tó ọmọ ọba tó tó ní gbogbo ẹ̀kẹ́kọ̀ọ́ ẹ̀kẹ́kọ̀ọ́ kíkiri. Ọmọ àwọn àti tàdúrà àbọ̀ bẹ́ẹ̀ ká ṣe fún. أعطوا على السميع الكريم يعقبكم يوسف الله Ila dibaca, saya juga eh saya juga buat. Jadi begini, gbogbo ẹni tí ìjọba ló lé wù ó ti ní ìjọba ló lé ayé ilé ìwọ̀n kà ilé ìwọ̀n kà ẹni tí a yí kọ̀ yẹn ni wọ́n kọjá lẹ́sẹ̀ fún ọ̀tún ọ̀rọ̀ gbà á lábọ́ lọ́sọ̀rọ̀ wà. àlẹ́ ìtọ́jà tó ń kẹ́ káwọn ọ̀pọ̀ wà ní. ilé ìlú ìgbà ló jẹ́ kí gbogbo àjọ ọ̀kẹ́ àti ìyàwó ọ̀gbọ́n ìtẹ̀lẹ́sìn náà ni a máa ti léwu. àgbẹ̀lùmọ̀ ọ̀pọ̀ nígbà tó kírun tẹ́tí sàdó àwọn kíláàsì gbogbo ẹ̀ nígbàdà rẹ̀ ẹ̀dí rẹ̀ wọ̀ rí ṣé kí tẹ́lá ti kírun tẹ́lá tó bá bẹ̀rẹ̀ sí sàdó à ẹ̀dá ni wọ́n ti pọ̀ wọ́n dọ̀ wọ́n dọ̀ ọ̀rọ̀ àmì mọ́ríyàwó tó ní ọ̀rọ̀ àkẹ́kẹ́ rẹ̀ fọkànlọ́dún ọdún ọgbẹ́jọ ayé o alákòókò lọ́wọ́ ìgbà àkọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́gbẹ́gbẹ́ bàbá ẹja gbọ́rọ̀ títún ní sábà ní láti fi bíbí àtọwọ́ ìṣe bíbí àbí. ẹni tí ayé yìí báyìí láwọn èèyàn kà fojú bá tìkíní kan ìkẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ìyá kan ẹ̀dá fún ẹ̀mí ilé wọn ò ti dìde bẹ́ẹ̀. sọfúnra nà lọ ìdí àtàrà àtàjọ ọlá àti bàtà ọkọ àti wọn bá sọ̀rọ̀ ọkẹ ìkẹ́kọ̀ọ́ àti orí ayé àtàkìyà bàtà wọn máa ń sáà ayé kọ́nà ọ̀la ọ̀kọ́ sọ níbi àbúrò láyé àti àgbéyà. Adébí ló ti tẹ̀lé lé ìgbà láti sọ̀rọ̀ bá àtúnṣe Adébí wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas fọ́bi ọ̀la ọ̀húnmá wọ́n àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ala wa inni nuridu an aqra al-Qur'ana rafi'an aw sajidan. Ẹ̀tẹ̀tẹ̀ ẹ̀gbọ́n ala ẹ̀tẹ̀tẹ̀ ẹ̀gbọ́n. lè lágbára. ẹ ti mọ̀ pé ẹ ti máa ń bá bọ̀rọ̀ tó ń pàkíyèsí rẹ̀ pẹ̀lú pé jẹ́kí kọ̀ọ̀kọ́ ó túmọ̀ sí kẹ́ ti ti ń pọ̀ lẹ́yìn rẹ̀ ìpanu láti ẹni ilé yìí tó yẹ kí á ti fún ni látàmójútó rẹ̀ tó bá gbé sí ẹni àmójútó rẹ̀ lọ́sẹ̀ ni kò sì dènà sí. ó ní ẹsẹ̀ ti kẹ́ bọ́ وإني نهيت أن أقرأ القرآن رافعا dájúdájú láti kọ̀ fún mi wọn ò sọ ẹni tó kọ̀ fáwọn nítorí pé gbogbo ẹni tí ń gbọ́rọ̀ ó ti yé láti ìgbà tó kọ̀ bá nàbí Muhammad ni àtẹlẹ àyàtúndàní ọ̀rọ̀ ọ̀rọ̀kùn àrègbè. dájúdájú àti kọ̀ fún mi o àti akọ̀rọ̀ ọ̀kọ̀rọ̀ àárọ̀ bí i láti máa kí àwòrán àdìrẹ́ òkú. ọlọ́kọ̀ bá nàbí sọ̀rọ̀ láti kí àwòrán àdìrẹ́ òkú. àwùjọ àdìrẹ́ àti kí n ká àwòrán nígbà tí mo wà ní orí kan. láti kọ̀ fún mi láti gbé àkùrán nígbà tí mo wà nípò ẹni tó rò pọ̀ láti kọ̀ fún mi láti gbé bákan náà nígbà tí mo wà nípò ẹni tó kórè kalẹ̀. ǹjẹ́ kí láwa máa ṣe ní òkú wa kí láti máa ṣe ní kórè kalẹ̀ wa ànábì tí kì í sọ̀rọ̀ kóró lé apá kọ̀kọ́ dáàbì kàdé gbogbo tó béèrè ó ti ṣàlàyé rẹ̀ fún wa. ǹjẹ́ tí ọlọ́ọ̀bá ní ká má kí àkùrán nígbà tá a wà òkú kí ni ká máa ṣe arábìnrin kan amárúkú torí náà ṣe é bá wà ní rúkú ṣe ṣàkóso sí nǹkan ẹ máa ṣe àgbégbá ọlọ́ọ̀bá ẹ máa ṣe àgbégbá ọlọ́ọ̀bá ní rúkú ọ ẹ̀yìn ti di máa bá ṣe máa ṣe subahana rọ́bì ẹ̀rọ̀ọ̀dì subahana rọ́bì ẹ̀rọ̀ọ̀dì subahana rọ́bì ẹ̀rọ̀ọ̀dì àti ká sọ pé subahana rọ́bì ẹ̀rọ̀ọ̀dì wọ́n fi hàn bẹ́ẹ̀. سبحان ربي العظيم وبحمده وأما السجود فماذا بقولك له فاجتهدوا في الدعاء لما في لا تستعدوا يقولك له ní ìgbà tẹ bá forí kalẹ̀ ẹ máa gbìyànjú láti ṣàdúrà fàkọ́nínà ayò dáadáa bẹ̀rẹ̀ kù torí ààyè kọ́nà ọba ọ̀tá yìí lò kẹ́ ẹ bá forí kalẹ̀ àdúrà ní kẹ́ ẹ máa ṣe nínú tiẹ̀ torí pé ààyè kọ́nà wọn dà yín lò lọ́wọ́ àwọn ọ̀fẹ́ àyè náà kò fẹ́ lọ́wọ́ àwọn. àdébìí máa ń gbé tọ́ka sí ohun tí ọlọ́run ọba pọ̀ fún wa láti ṣe ní òkú àti sùjú tó náà ní ìrọ̀ àtúl kúrò hàn. ẹ sì máa ń gbé tàbá ń kírun jẹ́nẹ́rọ́lì ibi tá máa ń dá ìgbà nígbà tá a bá wà kú ọba wà ní dúró àdìkí àkùránì rúkú àdìkí àkùránì sùjò àdìkí àkùránì níjòkó àdìkí àkùránì nínú àdáyà tó ìgbà tá a bá wà ní ìdúró bí máa síwájú rúkú nìkan láyé tá a ti máa kí àkùránì àyàfi ìdúró tí ó kù wá lẹ́yìn rúkú nítorí àdúrókòtò ìrúdá máa kí nítorí pé òkùnkùn bá gbowó òye òrùn mọ́lẹ̀. yàtọ̀ sílẹ̀ yìí tẹ̀bá wà ní gbogbo àníkẹ́ àkùrọ̀ náà sílẹ̀ tẹ̀bá wà ní sojú àníkẹ́ àkùrọ̀ náà. ìdí ni tí wàá náà tó fi ẹkọ ti mà káàdé ìdánwòbẹ tí ọlá bá níka ike lásìlà kan wà lẹ́kìn àmọ́ ẹ̀yìn lóru tó nínú òkú ìyẹn kúkúrú ọlọ́ọ̀bẹ lógún. nínú oríkàlẹ̀ wọn á fi náà ọ̀tọ̀ iná mọ́kàlá mọ́kànlá oríkàlẹ̀ méjì kejì iná ọ̀tọ̀ iná mọ́kàlá wọn náà ti mọ̀ pé nábìlà ń bọ́ nábìlà tó gbọdọ̀ sí ni o tọ́lọ́ ta kó bí ni ọ̀tà kó tọ́lọ́ ọ̀tà kó tàbí Muhammad sọ̀rọ̀ wà áyà wọ́n máa ń sára ká nínú àwọn abínú pọ̀ lọ́dọ̀ àwọn oníbíbí à lọ́wọ́ wọ́pọ̀ tá lọ́ọ̀lẹ́ lọ́sùn ẹni ní sẹ́ńtà ọ̀sẹ̀ à ọ̀gá mi àwọn tí tí tí gbòǹgbà pọ̀ bí tó wá fún un. gbogbo rí òun lé rí òun lé yọba gbé náà fi láì dáa léde ọlọ. ìṣe olè kàdúà máa dé kàdúà máa dé gbogbo máa gbọ́ àwọn ẹ̀ náà ọgọ́rọ̀ bàtà Non òkú ọwọ́ àtẹkùtẹkù ìwé ta kò tí ma ìjẹka ọ̀dọ̀ àwọn àtẹkùtẹkù ìjọ àtúwò àtẹkùtẹkù bàtà ní òkú àtúwò àwọn ọgọ́rọ̀ ìjọba fọlákì ọgọ́rọ̀ náà ti ọgọ́rọ̀ tó lọ́wọ́ àti bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ti fọ́ọ̀. àkọ́kọ́ ẹni pé wọ́n ti ta kókó náà lórí ṣùgbọ́n àti ọ̀pọ̀lọ́ àgọ̀lọ̀ kí àgọ̀lọ̀ kí ó tí wọ́n ti pọ́n ìwé bídẹ́ àbáfi ẹ bá fi bẹ́ẹ̀ dá gbóni o lọ́kọ́ yé ẹ yorùbá wa tó rẹ̀ wà rẹ̀ wà rẹ̀ tó máa fi lọ rí wọ́n ti mọ̀ pé rọ́bìṣì náà bẹ̀rẹ̀ ní torí pé àlẹ́ ṣùgbọ́n àti ọ̀la ẹgbẹ́ ọlọ́ọ̀kọ̀ fún láti máa kí àgọ̀lọ̀ àti ọ̀kọ̀ àti ìdájọ́ wọ́n gba ọ̀rọ̀ ọ̀fíṣà láti là ìgbé ẹni ìjọba ẹni ẹ̀sìn ìgbé ẹni ọ̀rọ̀ ti pọ̀ ẹni mo fẹ́ kọ́ ní àdúrà fẹ́ mo yóò gbà wọ́n má kó ìbádùn àti fa àwọn bá ti ti sẹ́nu yóò kó ọ̀gbẹ́ ibi tí a sọ ọ̀gbẹ́ ibi kọ́ ìgbé àwa. tó o tún ẹgbẹ́ àti òyìnbó òwe tí àlè máa ń bọ̀ lọ bí bí àlè ń gbé wá ṣe ọwọ́ akọ́ ìkòkí màá tó bá rí ọ̀rùn. yòówó wọ́mọdé àti ló máa kiri. ẹ̀rù òun wá nù ẹ̀rù pé yòówó tó bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ nínú rẹ̀ ní ìgbàgbọ́ àdó kébìlà àdó tó kà kébìlà wá tó nǹkan fẹ́ kí bọ́ọ̀lù ọ̀dọ́. inú rẹ̀ tó ní ẹ̀kúrọ̀ làwùrà kó kó òwú rẹ wọ́n á rí gbogbo àwọn ọkọ̀ tí kẹ́kọ̀ọ́ dàgbà nù. ẹ̀rẹ́ ìtọ́fẹ́ o ti di sọ̀dá tó ń ṣe ìkọ́ níyà. lórí délé ìkọ̀ sọ́ra mọ́ràn gbàgbà wọn náà wọn kọ́ ọba àtìdàkúdà torí ẹ̀ yàtìkí àwòrán ní òkú yàtìkí àwòrán ní ìforíkalẹ̀. ẹ̀ bọ̀tẹ̀ máa ń tó wá fẹ́ sàdó àkọ́. رب ربنا أتنا رب ربنا أتنا nítorí kàlẹ́ tó tó fi tó burú mẹ́ kú ọ̀rọ̀ àtà pẹ̀lú pàtó àlòsí tó burú mẹ́. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا أخطأ فبين قد أنت إن شاء الله أطلع ثلاثة يا قرآن يقول لا يقول سوريا وأنا تبارك وعظموا به الرب سبحان ربي العظيم سبحان ربي العظيم وأتون أضواء صيكين سبح باسم ربك العظيم ابن اجعلوه في ركوعكم ما داعي سبحان من إنه ركوع كافزين سبحان ربي العظيم حسبك الله ربي أنا الله يتكلم عن ربي فلا ربي على ربي بها لا تركوا فكر سبحان ربي العظيم تبات وبحمده يكون بقولوا يجوا تسبيح هواء صار يعني كلام تقع فيه سوريا yàtọ̀ sílẹ̀ yìí àwọn gbólóhùn míì náà tún wà tó túmọ̀ sí kí ọlọ́run bá tóbi àwọn gbogbo ọ̀wà lẹ́yìn سبحان ربي العظيم يقول لك بالله الركوع وقد سبوح القدوس رب الملائكة والروح yọ alẹ́yìn subhana rabbi alazim alákàlẹ́ yìí tuntun bọ̀ nínú àti tuntun bọ̀ yọ alẹ́yìn subhana rabbi alazim. àwọn ẹ̀mí ló láwọ̀ awì ẹ̀rí ẹ̀rí tó tọ́ka tí wọ́n wí lẹ́ẹ̀mẹ́ta ọ̀pẹ̀tẹ̀ ẹ̀rẹ́gẹ̀ ọ̀pẹ̀tẹ̀ ẹ̀rẹ́gẹ̀ nítorí pé àwọn ti mú bí ẹ̀rọ àti màá ike tí yóò fi jẹ́ ẹ̀jẹ̀ láti ọ náà níbi oṣù tó kọ wí lẹ́ẹ̀kan. اصدق ولايته ماري من وعديد أنا ابن مالك رضي الله عنه إن كان أذكر لي عمر بن عبد العزيز إن رأيه جدا صلى الله عليه وسلم فأنا أرمى عليك ما أعرف أنا أرمى عليك الشيء ثم استمعوا بما قم فما يكون ما عندي ولا لك أنا أصلا سوى هذه الأمور قلت يوم حاجة يعني كنت أرى أكثر من أي مرة yàtí máa ń bẹ ọmọ ọ̀pọ̀lọpọ̀ tó lọ sí òkú. Báwo lọ kó orí kalẹ̀? Irú èwo irú ni ẹ̀sùn ẹ̀sùn sí. Nítorí pé eléyìí kò ti jẹ́ fresh. Ìdí ni pé ẹ̀rọ tí wọ́n ti sọ lójú síwájú lẹ́yìn bàbá rẹ̀. àbúrò ńlá ní wọ́n ti akẹ́kọ̀ọ́ nínú ẹ̀kọ́ tó ń kọ́ ọ̀nà ìgbà kejì. ونطاقة العلم النسيان ẹni tó ń gbọ́ ìmọ̀ tó ń gbà tó ń gbà tó ń gbà ìmọ̀ ẹ̀ òní fẹ́ kó jọ lórí rẹ̀ ẹni náà ti sọ tó síwájú rẹ̀ láti sọ nípa àdé ìbẹ̀rù òṣèlú ìsọ̀lá nínú àdéhùn rẹ̀ àlẹ́sọ̀ bá tó náà fi ń yẹ gbé dúró láti tẹ ọkọ̀ tó máa ń ná kọ́ nípa. ركوع حتى تطمئن راكعا فركلة حتى تطمئن ساجدا جقوا حتى تطمئن جالسا سورة الأنعام في الاطمئنان ركن من أركان الصلاة apa rapani oríkùnkà ni nínú àwọn oríkùn ìdí tó bá rí bẹ́ẹ̀ náà gbà á tó lẹ́yìn farabalẹ̀ rúkú níbi pé káwọn tó lọ bá rúkú ó ti forí kalẹ̀ lẹ́yìn ẹ̀jẹ̀ rẹ̀ ti gbóná pọ̀ ẹ̀yìn kí ìyàn ọ̀ tún kí ìyàn tún torí ẹ̀ ó lè jẹ ìrẹ̀ àwọn tí wọ́n bá forí kalẹ̀ ẹ̀ máa ti ẹ̀jú láti sàdúrà ẹ̀jẹ̀ ẹ̀jú láti sàdúrà tó máa ti gbé mọ́tò tó máa rọ̀ bí ẹ̀là àlẹ́ ọ̀ sàdúrà tó fẹ́ ṣe yọ̀ wá lẹ́yìn tó máa rọ̀ bí ẹ̀là torí anábì ní ij'aluhu fi sujudikum ẹ̀fẹ́ lẹ́yìn sínú forí kan lẹ́yìn. lẹ́sìn pé káwá forí kan ní àwọn sọ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana subhana rabbiyal a'la bihamdi kúrò. wọ́n sàkíyèsí o tí wọ́n wọ́n gbọ́dọ̀ tá a wọ̀ ẹ̀ ẹ̀ tí wọ́n wọ́n gbà wọ̀ ẹ̀ láì sí àti wọ́n tẹ̀ fọlọ́ ọ̀gá rẹ̀. سبحان ربي العظيم ògo ni kọ́ lọ́wọ́ bá mi ọ̀gá tó tó ògo ni kọ́ lọ́wọ́ bá mi ọ̀gá tó tó. ìyẹn pé títóbi tó tóbi èmi fi ń ṣe kí ni mo fi ń tẹ̀. àwọn èèyàn tó wà ń fún kọ́ àwọn èèyàn tó ń dọ̀bálẹ̀ fún kọ́ kí làwọn ti tó fi dọ̀bálẹ̀ fún ọ wọn tóbi ni wọn lọ àkàlà wọn ti ń yàgbẹ́ owó òkúra bẹ́ẹ̀ títí tóbi tí wọn tóbi ni wọn tó lè gbé lánàá wọn àti tó bá ti di lọ́la kọ́ padà wọn kó lẹ́kọ́ wọn bá máa rùn wọn tóbi nu wọn lọ bá wa ọba tí kìí kú ọba tí kìí tí ọba tí kìí tán ọba tí kìí rùn ọba tó tóbi òun ló ní títóbi òdodo ọba tó ṣe é gbé àìtóbi òṣùwájú títóbi rẹ̀ àìkò sì ní tóbi má kò ní gbẹ̀yìn títóbi rẹ̀ òun lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí kọ́ ọ̀tẹ̀ fún tí wọ́n bá mọ̀ tó mi wọn á fún àwọn oníkúlẹ̀ lẹ́yìn kọ̀ọ̀kan olùkọ́ yé wa wá àwọn akọ́tù akẹ́kọ̀ọ́ tó bẹ́ẹ̀ kọ́ọ̀tù tá a náà olùkọ́ yé ọ olùkọ́ sọ pé subhana rabbiyal azim kí wọ́n làwọn ẹni tí wọ́n ti pọ̀ tẹ ọ kí làwọn tẹ wọ́n kọ́ fúra tó bá tó máa lọ́ọ́ fi àwọn ìtọ́ tẹ ọ. ìyá tí ó bá yẹ pé kó lóòbí tó ní tà lọ́dọ̀ tẹ ara rẹ̀ náà pé kò ní fi kẹ́ tọrọ tó kú máa tó lóòrò láti fẹ́ tọrọ tọrọ kékeré. torí ẹ̀ lágbára bẹ́ẹ̀ ọmọ ìtumọ̀ gbọ́dọ̀ tó ti bá wọn sùn ní òdodo òní wọn kọ́ wọn sílẹ̀ bẹ́ẹ̀ lọ. òní wọn sùn ní òdodo kọ́

olóòrò àwọn aláìmọ̀ kẹta ń pè láàbàtà náà fúnlẹ̀ alábàbò kọ́bílù ọ̀pọ̀ bílà àwọn ti bẹ́ẹ̀ wọ́n ti wá jẹ́ ó ní wò wọn wọ́n lu ètò àwọn ẹni tó ń parun tí wọ́n náà wá parun yẹra fún wọn tí wọ́n bá sórí kú. ẹ̀sìn wọn máa ń bá ẹni sọ̀rọ̀ mí ní máa fúra ẹ̀rù tí wọ́n bá tẹ̀lé láyé ìsìn àti olùlọ́ọ̀kì ti tó wọ́n owó gbà tó wá lọ forí kalẹ̀ ọlọ́ ìwọ ní ìsinyìí wọ́n ti wá ń kó ẹni tó fi rẹra rẹ̀ lẹ̀ pátápátá lọ́nà tó yẹ kí èdè rẹ̀rẹ̀ nílẹ̀ kò dúdú bẹ́ẹ̀ lọ́wọ́. àsìkò tí wọ́n wá wà bẹ́ẹ̀ wọ́n wá sọ ẹgbẹ́ tó mọ̀ ọ́nà rọ́bì ẹlẹ́dàá ògo ni fún ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá àbí tọ́gà jù. nítorí kọ́ gàjù ìní ẹrù rẹ̀ kékeré yìí fi forí balẹ̀ fún ọ̀pọ̀ yẹn wa ìyẹn ni pé nǹkan míì náà lè ga lójú rẹ̀ kọ́lọ̀ bá kọ́ ọlọ́ọ̀gá jù ìwà ní lọ́kọ̀ bá lẹ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ wò lọ́ bá lẹ̀ òkòlì kà rẹ̀ wò ló máa ń kú dáadáa ẹ̀ dá bọ́ọ̀ wò bá lẹ̀ gbogbo owó ti tó ọwọ́ àgbẹ̀kọ̀ wò ló bá yà.

èyí tó náà bá ní kó o ṣe ní kó o forí kalẹ̀ fún ọ olóṣì ká ilé ìlànà ìṣúná àti ọ̀sán pé àkọ́rọ́kù máa yẹ fún ọ̀nà àti ọ̀rọ̀ sí ìwọ̀ pẹ̀lú ìgbà tẹ́rù súnmọ́ náà ọba ti ìgbà tó bá forí kalẹ̀. torí ẹ̀ náà ti ní ẹ̀ máa àdúrà gánú ẹ̀ torí kí nígbà ló súnmọ́ kọ́ lọ́wọ́ tètè gbàdúrà rẹ̀. iná ló sì máa sọ pé sọ fáánà rọ́ọ̀bì tàbí àwọn agabi ọlọ́ tí wọ́n á lè ti bẹ́ẹ̀ tó fi o. Torí ẹ̀ ṣé máa ronú nípa àwọn àtúmọ̀ ẹ̀ ṣé ti kí ọmọ ọmọ túmọ̀ àwọn tí ń kí bí ṣe máa mọ̀ túmọ̀ ẹ̀sìn tó ń ṣe ọ̀kan ní tẹ̀lé pé nígbà tí ẹ lọ gbára gbóná ìjọ ń kí ọmọ nígbà tó ń ṣe táì lá. Tó wọ́n mọ̀ túmọ̀ fún ìṣẹ́ náà ni ó sì mọ̀ túmọ̀ tó ń sọ pé ah! tí ọ̀bà tí ọlọ́ọ̀ lóòótọ́ sí tó tọ́ àti láì ìṣẹ̀lẹ̀ ìjẹun ti jẹrẹ wọn ní kí ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ mẹẹ àwọn olùwàgbọ òdodo àwọn èyí gbàgbé wọn ti gbàgbé dáadáa kọ wọn ti fi gbàgbé ìdílé ayé nígbàlẹ sẹrí rọgbàna àtẹnà àtìlónìà àtẹnà wọn fi àtọrọ fi àtẹnà dá wọn fi nà àtẹnà àbọlọ tó ní ọrùn wọn gbàgbé dáadáa sáyé àti gbọ́dọ̀ sórí sáyé lágbà pé dáadáa tọ̀ ó túmọ̀ sí pé kò sí ẹni náà lábẹ́ lábẹ́ sẹ́mà tó ní balance bí àwọn mùsùlùmí kò sí. bíkọ́ tí wọ́n bá fẹ́ mọ ilé ìgbà ẹ̀ tó láti ronú sí náà bàbá ọ̀gá òṣèlú àti ìrírí wà. wọ́n máa gbọ́dọ̀ àti ìrírí máa ń ṣe yẹn táwọn àti ránṣẹ́ nínú gbogbo òfin kankan tó lọ ọ̀rẹ́ òfin ìdájọ́ tó àwọn rẹ̀ onítọ́ máa ń sọ náà ní pé iná kún tú ọ̀tá ọ̀ ọ̀nà ọ̀dọ̀ kó sí lọ́dún yìí àkọ́lé lọ́dún yìí ẹgbẹ́ ògbó ògbó ó pàṣẹ. ní ààrẹ tó tó ń torí di eléyìí báyìí ní ẹ̀jẹ̀ ló ti jẹ́ sọ̀rọ̀ àtàdúrà ọ̀rọ̀ sọ̀rọ̀ orí ayé àtẹ̀sí à. wọ́n jẹ́ kí bíbá òkèèrè pé kó wá yí ọ lórí tó fi yí ọ kó wá lé ní pé gbogbo àdúrà tiẹ̀ náà kò fi fẹ́ yàtọ̀ sí àwọn ọ̀pá. ẹ̀rọ òkú ní ìlànà láti wọ́n ti ewu wá pé láàrọ̀ ọ̀sẹ̀ tó wọ́n máa ń tàgbà ọ̀hún náà ti kiri ọkàn mi láti ìgbà tó ń gbìyàn lábẹ́rẹ́ olóògbó náà yọkọ ti ní ọmọ pẹ̀lẹ́ tẹ́lẹ̀ fún àwọn ọkọ tó tó ń kiri ní ti tiẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́rọ̀ gbọgbọn lọ́rọ̀ lọ́rọ̀ àìmọ̀ tó fi ẹ lọ́rọ̀ gbọrọ wà lẹ́yìn tí wọn bàbà tí ó ti gbó ìwọ ni gbogbo sábà tẹsẹ̀ jáde ìwọ ni sábà tó kọ wá wá kọ wá lọ́jọ́ ìkẹyìn nítorí bí lọ abúlé. ọlọ́pọ̀ yẹ lọ́tọ́tọ́ ìṣòwìlà wa gbogbo àdéhùn kò sínú sílẹ̀ ìṣúra. Ìwà sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run wọ́n ti ṣe dọ́là ọba ní kò sí. Ìrẹ́ ló sọ pé اللهم أنت أمرتنا بدعاء ووعدتنا بإجابته وقد دعوناك كما كما أمرتنا فأجب دعاءنا كما وعدتنا ولا تردنا خائبين وبالتلوة بعد الجديد جديد ولا نقول قالت وكيف يضرب قالت ولا وعدي أدواني لا تجد أفضل ما تكن فعله Itu lórí kíkà sẹ̀mọ́ wá dá pátá ìkọ́ ọmọ ẹja bọ́ mú lórí kéèyàn ṣàdúrà lẹ́ ẹ̀rí kọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí nìkan tó àná bá wọn lọ sórí òkè kìíní kan òkè ti òkè nìkan wọ́n máa lọ síbẹ̀ wọ́n ti tẹ̀ bá rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀hún ti ti ń tún gbá tó náà lẹ́yìn tó àwọn gbà. ìdí ẹ̀ wọ́n máa fi ẹ̀yìn ẹ̀ kọ́lá ìgbà sọ ọ́ nígbà tí kò sí kàkàtà ní àyè ti báyìí tó dà àwọn ìwé òde wa kà kó sí. Kò sí kẹta àdéhùn. Tọ́lá ni ẹ̀kọ́ níbi ara ẹ̀ láti máa ti tọ́lọ̀ ọ̀fẹ́ ṣe kí ni tí wọ́n abẹ́ torí kọ́ torí wọ́ ẹ̀. Ìwà kò ti pè wọ́n. Àwọn ìgbà tó bá lọ gbọ́, ṣé àwọn àtọ́tí ìdí lọ́rùn? Ìdí sọ ti lọ́rùn. Wọ́n fẹ́ tọ́lọ̀ dá fún wọn lọ́dún láti bẹ̀rẹ̀ àbí òdìdí. Wọ́n tún ti dábàá ìjẹ́ lọ lóòdù bẹ̀rẹ̀ àbí òdìdí. Láwọn òbí sọ máa ká wọn pè é àti pé ó lọ ọkọ̀ ó lọ ọkọ̀. Láti lọ. Ìyàwó ti dẹ́ mẹ́ o. Láì jọrọ bí ọlọ́ọ̀ قال النبي الله عليه وسلم ومن قام ركوع ذلك سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي قال النبي ما في أدواء من ركوع ini yang awal ini masih sesuatu ya masih apa pun adua lọ́pọ̀lọpọ̀ eléyìí ò túmọ̀ sí báyìí sàdúrà àmọ́ kì í ti gbogbo àdó àlọ́ yẹn láàlá lè ṣe ní òkú. kì í ti gbogbo àdó àlọ́ lè ṣe ní òkú àyàfi ilé yìí tó wà lọ́dọ̀ àti ìṣòwò àti nítorí pé àdúrà ilé ìgbà yàrá ọmọ mẹ́ta àwọn kò gbọlọ láti tún tọrọ lọ́dọ̀ rẹ̀ torí pé àti kótó hàn ẹgbẹ̀rún wọn ọhún òkú ni kọ ìwọ Ọlọ́run rọpẹlẹ olúwa wa wọn bẹ hàn lè àti tún fẹ̀yìn fún ọ. اللهم اغفر لي يا الله اغفر ètò ọ̀rọ̀ tó lélẹ̀ tẹ̀lé ìdáradá àdáyé tí ó kù. so láìsí sọ ilé láti fi ṣàpèjúwe bọ́lá ní ilé ti tẹ̀síra wàhálà. torí pé ó ní láti ìgbà tó wọ́n bá ti sọ ayé àìkàlẹ̀ báyìí Muhammad sọ̀rọ̀ bá àlùsílẹ̀ ìgbé ìdájẹ́ ẹnusọ̀rọ̀ mọ́ ìwọ̀n fẹ́ẹ́. ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد ربك سبحانك اللهم ربنا وبحمدك واستغفر اللهم اغفر قل يا نبي وبيه يترجم القرآن وانتم على القرآن nǹkan náà bá ní kọ́ máa wí ìyẹn wí láti ìgbà tó máa sọ ayé àyíká sóra ربنا وبحمدك اللهم اغفر لي غير النبي في السوق ẹnìkan wá إذا جاء نصر الله والفتح قل إنما أسرة واحد من العلم لا إله إلا الله لو قالوا يوري لك فقد يوم tuntun sọ tuntun sọ tún ká tún ké sẹ tuntun kéèké ike tura ẹ wà mí nílẹ̀ ọ̀rẹ́ àparẹ láì lórí lọ ọparẹ ìjọba pé ọ̀sán fi yẹn lọ pa ní bíbí àyẹn ṣe àgbẹ̀nu tó nà ló fẹnu wa rọ̀kùnà táwọn afá islam náà lè fi dájọ́ bó ti kéde rí. ó ní àpò náà gbogbo tí wọn máa ti lọ pólú pólú pólú náà ní lọ́nà ọba sọ. sọ pólú ó wà wọ àbọ̀ sọ fún wa ibi ọlọ́run bá ọkọ̀ sí wọn. pólú àrùn òbí rọ̀pẹ̀ ìtura sọ fún wa pé mọ̀ táyì sọ fún wa pé mọ̀ táyì. قل إن كنتم تحبون الله ọmọ pé sẹ́yìn bá jẹ́ tó ní ọ̀rọ̀ ó ní ànábi tọ́lọ̀ sọ fún kólúkólú ó ti kú ó ní gbogbo kólú yóò bá parẹ́ ibi bára tó kún nǹkan tó ń fẹ́ ẹ̀kọ́ àwọn àtẹ̀tẹ̀bí ọ̀hún ìyọ̀fẹ́ lọ́gbọ̀n wọ̀ lákùnrin náà tún kò lè dá àgùnrin nígbà yẹn káwọn afọ àkúyà ọ̀pọ̀ síra lórí ìgbésí. Kalau lọ sí kàfàrà tí ọ̀la ti wá oṣù tó bá. bákan náà o tún lọ gba sọ́nà kọ ọ̀gádé gbọ́ gba kókó bàbá tó eléyìí ò tiẹ̀ náà àtùmọ̀ agbọ́ fáwọn ẹlòmíín náà náà aláìmọ̀ kaná láwùjọ tí wàá náà bí ìmáà òjò máa kírun fáwọn ẹ̀dọ́ àdúrà ọwọ́ ọkọ̀ الله قل الله الأمام أعوذ بالله àwọn kẹtì láwọn kírun lẹ́yìn ru àdáwò lè má mú bẹ́ẹ̀ ẹ tọrọ sí ni ìdúró ẹgbẹ́ àkùrá eléyìí ọjọ́ máa ó bẹ ẹni náà sọ pé ó ti di súrà gan lọ́wọ́ àbíyẹnì rẹ àwọn òbílẹ torí ẹ àwọn òwò àpò òbí torí pé ẹ máa kọ pálẹ́tì ṣé wàá máa wá sọ nípa Islam tó kí ni tẹ̀mí máa kó lè kó lè ṣe kọ̀ báyìí láàrin Islam àti Christianity lápẹ̀lú. eléyìí màkàní tó sì wúlò lájẹ́ sí ọ̀rọ̀ tó ọ̀pẹ́ sọ́ńbẹ̀ àwọn ẹtí èsè mùsùlùmí ló dojú ẹ̀ kọ́. ìwà àwò ìwé tẹ ẹ gbé lọ́wọ́ àwọn ìjọba ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́

dókítà nípa kankan tó tẹlẹ sẹ́wọ̀n pé wíìtà bẹ́ẹ̀ tó wà ká ṣe ìwé history wà á rí bó ti fi ká gbọ́ ọ̀rọ̀ sọ ọ̀gá ìgbé tó ẹ̀ tí àyẹ̀kọ̀ bẹ́ẹ̀ jọra wọn dókítà ọ̀jọra wọn. tó ìgbà wọn sọ̀rọ̀ pé tó kọ́ bí báwọn náà lọ́dà kan tó ti rí wọ́n ti kọ́ ọ̀rọ̀ ìjọba lọ́wọ́ ní orúkọ ti ní ẹ̀sẹ̀ kẹjọ ẹ̀wọ̀ bíbá rẹ̀ òwe wa kí là bẹ tẹ kí wọ́n bẹ tẹ ló máa rọ̀bí ọgbọ́n àwọn àdúgbò táwọn tó bá tó ọjọ́ rí wíwí kan lọ́wọ́ rẹ̀ nínú mẹ́jẹ̀mú láéláé ànábì ojú wọn pọ́n wálẹ̀ gánà ànábì ọmọ o ànábì bí léèrè tó lánàbì ọmọ òwe kà wọn òwe kọ ó ní abala kan nínú mẹ́jẹ̀mú ẹgbẹ́ gba ẹgbẹ́ fi kankan àwọn àgbọ̀nrán láì Musa wọn lọ gá àwọn àtẹ́bí tó lọ rántá àwọn ẹgbẹ́ rẹ̀. Ó ń bọ̀ ní ilé ayé tí ìjọba tẹ̀ ká ẹ̀ sọ̀rọ̀ bá ti sọ. Wọ́n á gbé ibi nìkan àwọn kíláàsì ọ̀rọ̀ fi tó wá gba àwọn kíláàsì ọ̀rọ̀ fi kàbúrà ọ̀rọ̀ bá pọ̀ kàbúrà ọ̀kan fíkṣìn sí dáadé. Àwọn ni wọ́n lọ gbé bá fẹ́ máa ka Genesis orin orin kọ̀là ẹ̀ńdín ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tọ sẹ́wọ́n pé ìmọ̀tẹ́lẹ́lẹ́ yìí náà tó náà tó ní àǹfààní tiẹ̀ ní ọ̀tá. sọ̀tù pé ìgbà tí wọ́n máa máa kọ̀ǹpárẹ́tìfì yẹn tó túbọ̀ sí pàápàá ni ọ̀ tó túbọ̀ sí kólùmọ̀ ni ọ̀gbà ìgbà mo rò pé yé wa tó túbọ̀ sí àyùmọ̀ yà máa wà àwọn ọmọ dáadáa tó pé ẹlòmíì máa ṣá ọwọ́ tó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórúkọ pé gbogbo àwọn ọlọ́ àwọn tó ìṣẹ̀lẹ̀ mọ̀lùkọ́ yé torí pé tọ́mọ márùn ní tọ́mọ márùn pé tọ́mọ nípa lè wú àti táwọn àti ẹ̀ ṣe. amọ̀pọ̀ ọmọ ti kápá ẹ̀ náà àtúntò lórí lọ́rùn púpọ̀ akọ́kọ́ mi. ìyá ti tọ́ka tó bá ti mọ̀ ẹ́ pé àlékún bẹ́ẹ̀ ti báyìí lórí kìíní ẹ̀sẹ̀ kẹjọ oríṣi ẹ̀dùn bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ kẹwàá nígbà wá sí ọ̀kọ̀jọ́ àti wá ní wọn àwọn àròkọ lọ ti fún àwọn tí wọn á sọ pé tí wọn àtọ àtẹnì lẹ àwọn òbí lẹ ó yẹ ní sẹ́nu èèyàn gbà sẹ́nu ọdún wọn fẹjẹ kọ. wọn á ní adó ajẹlẹ ọkọ àti bẹnẹfìtì wa wà lóde ajá àtúntò wa tó fẹ yàtọ̀ àtúntò wa tó fẹ wọn ti máa ta àtúntò ti máa ta àtúntò kí wọn á ní bẹnẹfìtì rẹ fà bẹnẹfìtì dọpọ torí pé máa kọ́ra akọ mi kí bẹ́ẹ̀ mi lẹ pẹ̀lú òwe yìí aṣọ àtẹnáà. tó bá kára fi kánú àkùránì wá pẹ̀lú adé mẹ́wàá àkùránì wá ní ìdájọ́ àbí ètò àkùránì ìlànà orí ni àbí ètò orí orí ẹlẹ́gbẹ̀ẹ́ àkàdé tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó máa ibi gbogbo káláyé kí ẹ̀ máa wà láti ṣe bí gbogbo ògbà tí nǹkan bá ti mọ́ sí tó rí sí dáadáa kí bá ti kú òun ti súnmọ́. gbogbo tó bá wá láyé tó ń lé tó ń lé tó ń lé tó ń lé tó ń kọ́ ọ̀rọ̀ bá. tó ti bẹ̀rẹ̀ sí ìtò àforíjì fún ọmọ ọba aláṣọ kárẹ̀ ìta àti ìlẹ̀ ìṣúná. èsì òwe sọ̀rọ̀ súra ẹ̀ pàpà nàbí ìjọba sọ̀rọ̀ wà lóṣẹ̀. ìgbé ní ìsìn gbogbo nǹkan tí ìṣẹ́ ta fi rán ó ti ń gbé bọ̀. mọ́kà náà ti gbà. wọ́n ìṣẹ́ náà ti kúrò lẹ́bi ilé ẹ̀ tó pọ̀ láti rẹ́rẹ́ kápẹ́kọ̀ afẹ́fẹ́ mùsùlùmí afẹ́fẹ́ mùsùlùmí afẹ́fẹ́ ẹ̀yọ́ tó kù wá wọ́n kó lóṣẹ́ ìdíni ìdá máa tẹ́ máa sọ gbogbo kó tó bá ti lè ṣe báyọ̀ máa jẹ ẹgbẹ́ bọ́kẹ́tì ti di àbọ̀dà kẹ́ẹ̀tì tọ́ba fún sí ọ̀sẹ̀lẹ̀ yọ máa tẹ́ dànù àbí òní máa tẹ́ dànù tí yóò tún kúmá òní kúmá gbogbo nǹkan tó bá ti pé tó bá tó bá tó bá títí làbẹ́ rẹ máṣá àwọn àtàwọn yẹn kọ́ gbọ́mẹ̀ ìwọ bá yá ọgbọ́n máa dàpọ̀ ọgbọ́n máa dàpọ̀ ọgbọ́n máa dàpọ̀ kọ́ ọmọ dàpọ̀ ilé tọ̀ba wà dàpọ̀ fún yìí. kọ́lọ̀ ti tọ̀ mí yànnú gbogbo tó bá lè pé títà rẹ̀ ti súnmọ́. àgbẹ̀ yìí wa àǹfààní wa bẹ́ẹ̀ ló dúró àbí òsì mẹ́. ẹ̀ka tó wá bí nílẹ̀ àwọn ìfẹ̀jọ́ ló tó kẹ̀ wọ́n tó kó gbà fún un. wọ́n tó kàn irú rọ́ọ̀nù ìbò àwọn òkè lẹ̀ tó ń torí délé ìgbà súra yẹn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ tó pọ̀ kí máa tọrọ àforíjì ẹ̀kọ́ ńlá náà tó lò láti tọrọ àforíjì oríjì ọlọ́run ti tọrọ tọrọ àforíjì àwọn akọ àti tíkẹ́ẹ̀tì kọ́kọ́ tó bọ́ ti garanti. tọrọ àwọn àná ni máa tọrọ àforíjì ẹ̀ka tó máa pẹ́ kọ́ ńlá nù gbọ́dọ̀ máa tọrọ àforíjì gbọ́dọ̀ máa tọrọ àforíjì túnra ẹ̀ lára rẹ̀ wá ọ̀bọ̀ olùgbà olùkúwà náà lọ́wọ́ ọba ọ. Orí ẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀bà ọlọ́wọ́ ọ̀pọ̀ olùkúwà lọ́wọ́ àwọn èèyàn tó ga ó túnbọ̀ tó a máa nàbí ó túnbọ̀ fún wa ní àbọ̀ ètò pé ní mẹ́sìn wa ọ̀ràn wa lọ́wọ́ lórí àti máa fi sàbọ̀ ẹsẹ̀ wa ó ti ní àwọn tó sàbọ̀ ní àbújá ìlú wa láyé bí àti lọ́la ìyá ọ̀rọ̀ àti nígbà lọ́jọ́. Sọ́kà àti lọ́mọ Gracias. wá máa ń lára àgbàjẹ́ mùsùlùmí àti ẹni tó yá ọmọ ọmọ òkè méjì sí wà lọ́kàn ọgbọ́n ìpèrè sílé lọ sí ilé kan tó jẹ́ bá ti fẹ́. ẹ̀sẹ̀ pàmpárí bí ìlú ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù kan gbọ́ èdè áfíà tó bá ti gbọ́ ìsìláàmù èdè sọ̀rọ̀ kátọ́fẹ́ ti pàmpárí ti rù sí. ẹ̀sìn ìwà gbọ́ ìsìláàmù yé ìsìláàmù kọ́kọ́ yé èdè pàmpárí bí ìlú ẹ̀kọ́ wá dé kọ́kàrí ọ̀gá bá dára yóò borí kalẹ̀ tó tó sára tó bá ti máa ma tẹ̀lé ọ̀sẹ̀ wọn ìdúró sáwọ́ náà àyè kò sí. Bẹ́ẹ̀ni, ẹ bá yẹ kó sí gbogbo ọ̀gá. Àwọn àti bá máa. tó ń gbà lórí pẹ̀lú ẹ̀ fara rẹ̀ lọ́jọ́ ìgbésẹ̀ pé àkókò náà. Kò bá dà. bọ́ ọgbà. láyé ní ìlú ọ̀jọ́ é A pessoa está por tudo de mundo.